الحمد لله رب العالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له ملك والحمد على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلك مسلكه إلى يوم الدين ومن سلك نهجه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب السليم أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة عطرة fàṣàlámù alaykum wa rahmatulahi wa barakatuhu a kí gbogbo wa nínú ilé a sì kí gbogbo àwa tí a wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ la kí gbogbo àwa tí a ń lọ lọ́nà a kí gbogbo àwa tá a wà nù mọ́tò a kí gbogbo àwa tá a wà lórí nǹkan ọ̀gùn a kí gbogbo àwa tá a sùn jẹ́ẹ́jẹ́ a sì kí gbogbo àwa tá a wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ la kí gbogbo àwa tó ṣe pé a wà ní ṣọ́ọ̀pù àìsàn má máa kí ẹni tó jẹ́ ọ̀gá bẹ́ẹ̀ la kí àwọn tó jọ mọṣẹ́ àkáwọn ọmọ kéwú àti bẹ́ẹ̀ la kí àwọn afáà gbogbo wa la kí akọ́mọdé akágbàlagbà akónílé akálejò akóbìnrin akọ́kùnrin akóbìnrin gbogbo wa la kí ọlọ́run bọ́ba àlejò alátó àánú lọ́dọ̀ yóò ṣe àánú wa o ọ̀rọ̀ tí a fẹ́ fi bára sọ̀rọ̀ lénìí hmm, àdánwò kan ni tó gba gbogbo ayé kan ó fẹ́ má ṣe orílẹ̀-èdè tádẹ́wò ní ọ̀wọ̀ kò sí continent tádánwò ní ọ̀wọ̀ ọ̀wọ̀ Europe ọ̀wọ̀ Asia ọ̀wọ̀ Africa ọ̀wọ̀ South America ọ̀wọ̀ Southern America ọ̀wọ̀ Northern America kò síbi tí ọ̀wọ̀ ní gbogbo continent lágbàáyé kò sórílẹ̀-èdè ọ̀hún tádánwò ọ̀hún ọ̀wọ̀ o bẹ́ẹ̀ kò sí ìlú tí àdánwò ọ̀hún ọ̀wọ̀ hmm, àfàìmọ̀ wọ́n fẹ́ mọ́ sí ilé tàdánwò ti wò àdánwò wọ́wọ́ báyìí kí làdánwò ọ̀hún ní ẹni àdánwò mìúsíìkì orin mìúsíìkì orin gbígbọ́ orin kíkọ àwọn ẹlòmíì máa ń pè ní àwọn akùnrin akùnrin kọ wò wọ́n fẹ́ kúrò ní pé bóyá àwọn ọmọ Yorùbá sọ yóò wá ní àwọn akùnrin kò sí ohun tí ń jẹ́ ọkùnrin àwọn akọ akọrin àwọn akọrin àrùn àgbéyẹ̀wò lónìí pẹ̀lú àna ọlọ́run hukmul gina fil islam ìdájọ́ orin kíkọ music nínú islam wàkùwálò ulama òfin àti kílọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ bí ń sálàfin ẹ̀ sọ́ọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn aṣáájú owó ẹ̀sìn àwọn sàbí ànábì bákan náà a máa gbé àwọn ẹ̀rí yẹ̀wò nínú tírà ọlọ́run nínú súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam kí làwọn sàbí ànábì sọ kí sì làwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin bọ́ wọ́n fi sí àtàwọn tó jáwọn olùmọ̀ tó jáwọn ẹni rí tí wọ́n ti lọ ẹ̀yìn èèyàn mi ẹjá lọ mọ̀ pé hmm, bá a ṣe ń jìnà sígbésí ayé tánẹbí lò sí bẹ́ẹ̀ ni àjèjì àjèjì àjèjì ń bẹ́ sí Islam ohun tá à ń sọ yìí nípa orin kíkọ ọ̀pọ̀lọpọ̀ àáfàá gan gbọ́yé ní ilé ọmọ kéwú ó dàrú mọ́ àáfàá gan lọ́wọ́ torí pé n tó bá àáfàá rẹ̀ tọkọ ń kéwú n tó bá a ti ń ṣe ni ń gbọ́ àáfàá rẹ̀ ń gbọ́ àáfàá rẹ̀ ò lè má kọ́ kódà ìyàwó tààfàá rẹ̀ fẹ́ lé olórin ni sínú ẹ̀lẹ́ máa sọ fún ọmọ kíúbẹ̀ tóun náà dá àfáà lónìí wípé ìdájọ́ orin ni tí ò ní ṣe é lè mọ̀ pé kílẹ̀ ń sọ kílẹ̀ ń wí wíkú wo lẹ̀ ń sọ yọ wá da ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú àwọn ẹ̀rí èyí tó wà nípa ọ̀rọ̀ orin ẹ̀yìn ẹ̀yàn mi ẹ jẹ́ ká pé hmm, orin tá a bá sọ pé orin nínú ohun tó fìtí ní èèyàn jù láyé tó tètè ṣèyàn dé lérí ibú wájú ọlọ́run òun já kọ̀ọ̀kan ń bẹ̀ o òun èèyàn mi kọ́kọ́ lọ́ọ́ mọ̀ pé tó ti fi orin tó fi tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ ní ayé rẹ̀ yálà òun gbọ́ ni àwọn nǹkan á fúnra rẹ̀ iná ẹ̀ ló mú ọ̀nà tó súnmọ́ kátìrálù jẹ́ nẹ̀wọ̀ kó ṣòro orin gbígbọ́ àbórin kíkọ nǹkan kan nìyí tó ṣe pé ẹ máa ń ba ọkàn jẹ́ yìí sì máa ń fọ ìmọ́lẹ̀ ọkàn bó jẹ́ kí ọkàn èèyàn mọ́lẹ̀ tó sí ọ̀rọ̀ ọlọ́run ìṣe ni òkùnkùn ọba ọ̀gbẹ́ni tí bá máa ń gbọ́ orin tó bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run pé ká ṣe báyìí ìmọ́lẹ̀ ọkàn tó yẹ kó pàdé nǹkan náà tí ó fi ṣe orin ti fọ ó ti sọ ọ́ dókùnkùn tó fi wá jẹ́ pé nínú ibi tá gbé ọ̀rọ̀ wa òun náà ni tàrífìlì gínà kí là ń pè ní music gan nínú àwọn olùmọ̀ pé owó ọ̀nà òun mìíràn ni wọ́n ń nínú rẹ̀ orin ìrìn kan music jẹ́ nínú orin a ní orin music a ní orin sàjẹ́ a ní orin jùjú a ní orin wákà àlìgínà ẹ̀rẹ̀kẹ́ jẹ́ nínú àwọn èsì tí ń bẹ yálà nílẹ̀ yorùbá ni àti káàkiri àgbáyé ẹgbẹ ọkàn nínú àwọn olórin ilẹ̀ yorùbá nígbà kan tó ti kú ní ìsìn ń ní barista òun náà ṣàlàyé nígbà kan pé ṣe lọ́ba láyé ẹjẹ́ àjọ máa kọ́ ìgbàlódé ẹ̀ ni ni pé ó ti léyìí títí ń kọ bọ̀ tẹ́lẹ̀ àmì tí ń kọ bóyá jùjú ni àwọn olórin ni wọ́n mọ eléyìí ṣùgbọ́n gẹ̀ẹ́gẹ́ sọ pé lọ́ba yìí sàjẹ́ lọ́ba láyé ẹjẹ́ àwọn ọjọ́ máa kọ́ títún sí pé àṣìṣe èsì sàjẹ́ ní ń bọ̀ tẹ́lẹ̀ àtó lóòkọ èyí tí ń bọ̀ tẹ́lẹ̀ àwọn olùmọ̀ sọ pé ohun táwọn pè ní àṣẹ owó ọ̀kàlẹ̀ mọ̀ọ́zùmọ́kọ̀fà ohun táwọn pè ní ṣẹ́ẹ̀rì ní ọ̀rọ̀ kan ni tó ní òṣùwọ̀n tó sì ní kọ́fíà tó yẹ pé báyìí pé alif láfẹ́fẹ́ pa amúzà láfẹ́fẹ́ parí rẹ̀ amúzà ni láà máa fi parí ẹ̀ lọ tàbí pé báà láfẹ́ lò báà láà fi parí ẹ̀ lọ tàbí bóyá jim láfẹ́ lò jim láà máa fi parí ẹ̀ lọ sọ eléyìí tó bá ti ju méje lọ òkè ẹsẹ̀ rẹ̀ bá ti ju méje lọ òkè àmọ́ ń pè ní kọ̀sídà nínú èdè Lárúbáwá bẹ́ẹ̀ náà Yorùbá náà ni Yorùbá ní àwọn ewì ṣùgbọ́n àwòkọ́ àwòkọ́ orí wọn ni gbogbo àwọn eléyìí náà ló wà kákọrin nípìnlẹ̀ èyí tó ṣẹ̀tọ́ ń bẹ́ńbẹ́ èyí tó burú ń bẹ́ńbẹ́ èyí tó ṣẹ̀tọ́ pẹ̀lú májẹ̀mú pé tó bá pé bóyá orin dáadáa ni tí ò sí gbogbo àwọn tá a fi ń kọrin bẹ́ẹ̀ èyí tó gbóhùn jẹjọ mẹ́mbẹ́ ènìyàn mi fetí balẹ̀ jẹ́ kó máa gbọ́ wákà ewì sẹ́ńtọ́ ní ká má kọ́ nínú ìsìlámù wa yìí a lè kọ́ dáadáa tàbá lọ yídì nígbà kan àmọ́ ń kọ́ àwa lọ àwa bọ̀ ojú tẹni tí ó lè lọ àwa lọ àwa bọ̀ ojú tẹni tí ó lè lọ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ohun tá a máa ń kọ́ Asamu lọ ààwẹ̀ tẹ̀lé ó di ijọ́ kejì lọ́ọ́dún bá dé o a máa ń kọ́ àtàwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orin tàbí orí ni pé tí mo tẹ̀ fún yín lówó tẹ́nísì mísíkì yẹn la fẹ́ sọ̀rọ̀ lórí o tó pé látara pé òun ló gbalé gbáko àwọn ìbò ń kọ tiwọn àwọn faransé ń kọ tiwọn àwọn india ń kọ tiwọn kódà láwùbá ní tiẹ̀ ibo ní tiẹ̀ haúsá ní tiẹ̀ yorùbá ní tiẹ̀ ṣùgbọ́n mísíkì látòkèdè ńlẹ̀ kò bá islam rárá kò tí ò lè ọmọ látara piano jìtá onílé bẹ̀m̀bẹ̀ sákárà èyí tí ń bẹ̀m̀bẹ̀ lónìí òun ti fi wá ba ẹjẹ́ fún wa púpọ̀ gan wọ́n fi báyé jẹ́ fún wa o hey ọlọ́run ṣàánú wa ṣàánú àwọn ọmọ wa o ẹ̀yin ìyẹn ni sẹ́yìn ní òye pé ẹni bá máa ń gbọ́ music tàbí máa ń kọ́ ẹni tí bá máa ń gbọ́ tí ń jó tẹ́ ẹ̀ bá sí lọ́dọ̀ ẹ̀kẹ́ máa wò ó lọ́ọ̀kan kí lẹ́lẹ́ òkú ṣe náà kí lẹ́lẹ́ òkú kí lẹ́lẹ́ òkú kọ lù wèrè lèyìn ń pè èyí lè pẹ́ ní ọya wèrè ni wèrè ni wọ́n máa ń jọ tí wọ́n bá kí iye fòǹbẹ́tì tí wọ́n ń gbórin lẹ́yìn tí ó máa sórí tí ó máa mẹ́rí tí ó máa ah, ẹni tí bá ń bẹ́ńdò sí ọmọ rẹ̀ sí òsì sí èsè kó ti yíwọ́ sí èsè pé rẹ̀ lọ́dà ó ó tó di pé ó padà mọ̀ pé orin ní máa ń gbọ́ ẹjẹ́ mú ẹnìkan wá tí ọ̀kan náà wá fáwa tí wọ́n sọ nípa ń tàn mí wọn níbi ẹjẹ́ ló ń tàn máa ń tìrìn àjò bọ́ lọ́ba park lóní kó wọ́n rajà kó wọ́n ra nǹkan wọ́n wá ń pè é pé fẹ́ẹ́ ti gbọ́ rí barista ni wọ́n ń pè níbẹ̀ ojú sọ̀kalẹ̀ ọba mojú ọba múri ọba yọǹkọ ìbá nẹka ìbá nẹwọ òkè tàgbádàgbádá ní gbẹsẹ ní gbẹsẹ táwọn èrò fi pélé e lórí pẹ̀lú mọ́tò jíìpù tó gbé kalẹ̀ àwọn èrò pélé e lórí wọn wá ń wo ọkọ mọmọ ó fẹ́ sí jó àwọn wo kí làwọn àṣì bàbá yìí kí làwọn àṣì bàbá yìí kí làwọn àṣì bàbá yìí nígbà tó di pé orin tá làákàyè rẹ̀ tó sọ lọ́ba wo pé sáwọn èrò ti pé bò ó tó tó báyìí ní wàá fi wọ́n ṣe infarction fún un ẹ rárá o wọ́n kí yín o lọ́ba kó o nùmú tó pé ha nǹkan wọn ha máa ń ṣèyàn bí wèrè bí wèrè ni tó wọn nílò àwọn yẹn pé bò bí wèrè báyìí bóun ṣe jẹ́ nù gbogbo ẹni tí bá máa ń gbọ́ tàbí máa ń kọ́ bí wèrè ni ṣe máa ń ṣe wọ́n ẹ já kọ́kọ́ mu nínú tírà ọlọ́run gbogbo ọ̀tọ́ tó ní ká máa kọ tó ní àwọn máa kọrin hmm. ẹmú ẹmú kíní ẹmú tíra ń wá ẹmú alukóra náà wá ẹmú ayọ̀wọ̀ ń wá léyìí tó ṣe pé barista náà ó ti wà láyé òótọ́ báyìí tí ń jẹjọ́ wájú ọlọ́run tóun náà kọ pé tíra tó ní àwọn máa kọrin tíra tó ní àwọn máa kọrin ẹmú tíra náà wá láhàúlà ọ̀nà kó àtọ̀ ìlàbílà ẹ̀já gbọ́n tọ́lọ́wọ́n bá sọ ọ̀kọ́ tọ́ bá ìbílẹ̀ nígbà tọ́lọ́wọ́n bá sọ nípa ìbílẹ̀ ọlọ́run bá ní pé wọ́n step this mean celtic nínú hàn ohun rẹ wọ́n step this mean sàtọ́ta mínú hàn bí celtic máa fi ohun rẹ máa fi dà wọ́n láàmú ẹni ọba fẹ́ nínú wọn máa fi dà wọ́n láàmú wọ́n á jẹ́lẹ̀ bí aléhìm bí xeyìlìkà wà jẹ́lìkà wà sàríkì hàn fìlà àmúwálé wà lè àwòláàdì wà ń yíde hàn wọ́n máa yà ń yíde hàn ṣètọ́ ìlà òwò bá sọ pé sàdéhùn fún wọn kò sádéhùn kò sẹ́ni tí sẹ̀tọ́nù ọba sádéhùn àyàfi kó tàn án kó fàdéhùn tàn án lè sáwùtì kàtọ́ wà nínú àyà yìí yẹn sọ́tò lè sọ́wọ́ láyà sixty four àfa àmùjá ìdàtí dohak sọ pé ó wà lè gìnà wọlùmọ̀zàmídù wọléhà òun náà ní mísíkì àti ohun ohun orin piano jìtá omele bẹ̀m̀bẹ̀ aago wọn là ń pè ní mọ̀zàmíẹ̀lì wọ̀láhà àti ilé ìṣeré àtàbáyé nàmínà àyà ọwọ́ àwọn ìṣòro náà yá ìpé anami wasaili shaitan ìrìlálẹ̀ adam alìgbìnà wàlùmọ̀sàmì nínú àyà ìlú ti já mọ̀ pé inú nǹkan tí shaitan ló wọ́n máa fi sàn yẹn lọ́nà òun náà ní mọ́síkì wa àti àwọn ohun rẹ̀ wàhálà tẹ̀lé ìlú wàhálà tààrí mi àyà ìdí àyà alákọ̀ọ́kọ́ tó já mọ̀ pé èèwọ̀ ni èèwọ̀ lórí gbígbọ́ tàwọn kíkọ ìwọ nílò ọkà Suratul Isra Quran seventeen verse sixty four bọ̀ọ̀bá lè kàtúmọ̀ rẹ̀ lẹ́yìn bó bá ti wọ́pọ̀ kàtúmọ̀ rẹ̀ nílẹ̀ ọ̀gbà wa ní e, Yorùbá. Ayé ẹlẹ́ẹ̀kejì òun náà ní ayá Suratul Luqman láyé ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run bá ní pé wọ́n mìíràn náà man yashtari lahwa al-hadith ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn àwọn tí wọ́n máa ra eré ìṣeré ní yudilla an sabilillah tí wọ́n máa fi ti àwọn èèyàn lọ́nà bi ghayri ilm láì jẹ́ pẹ̀lú máa ويتخذها هزوا wọ́n wà mọ̀ lórí àwàdà ìlàíkà lẹ́hùn àdábò wọ̀nyí àwọn táwọn yìí ìyà ìnídélé béèrè wọ́n jẹ́ àfáà tí rìn dígbà wá pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó fi dọ́dọ̀ àbú umama ó lẹ́nu bí Muhammad sallallahu alaihi wasallam sọ pé látẹ̀bí ń kọ̀yìnáàt wà láti ṣàrùhùn náà wà látàlẹ́mùhùn náà ولا خير في نجاة في تجارة فيهن وثمنهن حرام ẹ̀mí jẹ́ nìkan tó yẹ pé ẹ ta àwọn obìnrin tó ṣe pé olórin ni wọ́n ẹ má ta wọ́n ẹ sì má rà wọ́n obìnrin tó yẹ pé orin ni ń kọ ẹ sì má jẹ́ nìkan tẹ́lẹ̀ ẹlẹ́yìn ọkọ̀ wọn ní nǹkan kan kó sóore níbi títà wọn owó wọn gan tẹ́ẹ̀bẹ́ ìta owó wọn haram ni ó bó tẹ́ pé ẹnu kan àdísì lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn nítorí pé wàfi mithli hadha unzilat hadhihi al-aya pé látara ọ̀rẹ́ ló jẹ́ káyà yọ sàkàkọ́ minan nas man yashtaghilu ala al-hadith liyudilla an sabilillahi bighayri ilm wa yattakhidha huzwa ulaika lahum adhabun muhin àyà tààtú látòkè ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé láwàl hadith afa abdullahi ibn abbas afa abdullahi ibn mas'ud afá àjábẹ́ ibùdó àbẹ̀lá àti ìfọ̀n ìsírẹ́lì gbogbo wọn ni wọ́n sọ pé alìgínà mọ́síkì ni o music iná ẹni láhùwàlì àdìsí bẹnu ayé yìí wà mí náà máa ń yẹ ṣẹ́rì láhùwàlì àdìsí yọ́ máa bẹ́nu àwọn èèyàn àwọn tí wọ́n máa ra láhùwàlì àdìsí àwọn afáàtà wọn sọ yìí àwọn sábẹ́ tá a sọ yìí abdullahi ibn abbas abdullahi ibn masoud jaabu ibn abdullah abdullahi ibn umar àti afáà mujahid gbogbo wọn sọ pé àlèkìnà gbìnà o mísíkì ni o mísíkì ni o orin ni o àfáà Sa'id ibn Jubair wọ́n gba alátọ́dà Abu Suhban al-Kabir ó ní pé su'ila ibn Mas'ud an qawli ta'ala wa mina an-nasi man yashtaril lahwa al-hadith wọ́n bèèrè lọ́wọ́ Abdullah ibn Mas'ud nípa àyà yìí faqala wọ́n sọ pé àlèkìnà orin ni orin ni lahwa hadith ṣe ń túmọ̀ sí wallahi la ilaha illa huwa إنه لغنى والله الذي لا إله إلا هو والله الذي لا إله إلا هو ẹ̀ẹ̀mẹ́ta ìdí ìnà abdullahi bin masoud máa búra o ó ní pé orin ni o bẹ́ẹ̀ ni wọ́n sì gbà lọ́dọ̀ abdullahi bin umar bẹ́ẹ̀ ni wọ́n sì gbà lọ́dọ̀ ikrima ọlọ́run bá tún sọ níbi ayé ẹlẹ́kẹta ọlọ́run bá ní pé àfàmọ́ni hàdà lè hadisi ta jabon wọ́n tẹ̀lé àkóónì wọlé àtẹ̀bẹ̀kún wà ń tún sàmìdún gbólóhùn sàmìdún ti bẹ nípa ayé ayé yìí ní àyà sixty one sọ́tù nẹ́jìm afa abdullahi bin abbas sọ pé sami don ai mọ̀gùnún mọ̀gànún òun náà ni mọ̀gùnún àwọn olórin tẹ̀bá stẹ̀sì jẹ́ olórin ọ̀rọ̀ wọlé tó fẹ́ máa ṣe ìmọ̀lé lórí ẹ̀yìn tí ń rẹ́rìn ẹ̀ sunkún ẹ̀sì jẹ́ nìkan tẹ̀ jẹ́ olùmọ̀ akọrin olùmọ̀ akọrin bákan nínú súnà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ayà lọ́wọ́ tí ti ń sọ fún wa nípa pé èèwọ̀ ni ká jìnà sí orin gbígbọ́ tàbí orin kíkọ kàfá Ibn Qayyum ó sọ̀rọ̀ nípa pé àwọn àdìsí tó wá tí ń sọ nípa pé ká má máa gbọ́rin tí sì ń ṣe é léwọ̀ fún wa mọ́ta wa àtẹ́rà ẹ̀já gbọ́ rẹ̀ tó sọ qala Ibn Qayyum al-ahadithu al-waridatu fi dammil ghina wa tahrimihi mutawatiratun àwọn àdìsí tó wá tí fi ń bẹnu àtẹ́lu orin gbígbọ́ tàbí kíkọ àti ṣíṣe é léèwọ̀ àwọn àdìsí tó pọ̀ ni ò tó tayọ mẹ́wàá sókè wàá dádò wàá tó há tàlàfà aṣáwọ̀ sọ̀hàdìyà kódà àwọn sàábé tó gba àdìsí ti ń sọ nípa ká má máa kọrin ká máa gbọ́ àwọn sàábé tó gba wa mẹ́tàlá ni wọ́n wàhùn ọwá lé wọn lẹ̀ afáwa mi kọ yín níyàwó ó lé wọn lẹ̀ Abu Malik Ash'ari sàábì ànẹ́bì ni sáàlì bùnú Sa'd sàábì ànẹ́bì ni Umran bùnú Hussein sàábì ànẹ́bì ni Abdullahi bùnú Amuru sàábì ànẹ́bì ni Abdullahi bùnú Abbas sàábì ànẹ́bì ni Abu Hurairah sàábì ànẹ́bì ni Abu Umama al-Bahili sàábì ànẹ́bì ni Aisha sàábì ànẹ́bì ni Ali bin Abi Talib sàábì ànẹ́bì ni Anas bin Malik sàábì ànẹ́bì ni Abdurrahman bin Sabit sàbí ànábì ni àdùgbọ́ọ̀rù ibùn rọ́bìà sàbí ànábì ni abdullahi ibùn umar sàbí ànábì ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta láyìí àwọn lo àdísì wa látọ̀dọ̀ wọn tí wọ́n sọ pé wọ́n rí èèwọ̀ ní kájínà sí káwá mú díẹ̀ wá nínú wọn náà làwí yìí Abu Malik al-Ash'ari ẹni akọ́dákọ́dákọ́ ó ní pé wallahi má kàdábà ni anna hussein anabi sallallahu alaihi wasallam kọ́ọ̀lù kọ̀sẹ́ni tó pè lókùrọ̀ fún mi nípa pé mo gbọ́ tánàbí Muhammad sallallahu alaihi wasallam pé la yakunanna min ummati aqwam ọ̀fẹ́ ya tí ó wà nínú àwọn ọmọlẹ́yìn mi tí ó wà nínú àwọn ọmọlẹ́yìn mi àwọn ìjọ kan yastahilluna al-hirra wọ́n sì àgbèrè àlẹ́ṣẹ́ lọ́bẹ̀yìn bímọ náà zina wọ́n sì àgbèrè wọ́n sì lẹ́tọ̀ọ́ wal harir aṣọ àríyèrí tí wọ́n ní a máa wọ̀ wọ́n sì lẹ́tọ̀ọ́ wal khamr ọtí wọ́n sì lẹ́tọ̀ọ́ wal ma'azif àti àwọn iṣẹ́ orin piano jìtá omele fèrè wọ́n ṣe lẹ́tọ̀ọ́ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin àwọn olùmọ̀ ní pé láti ìlú mọ́kà gbogbo àwọn àyàtà kalẹ̀ ẹ̀kẹ́ yẹn màkíyà ní gbogbo wọn mọ́kà ni wọ́n ti sọ kalẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mọ̀dínà ọlọ́run bá tó ṣe léèwọ̀ wọ́n ní pé kí ló dé tọ́lọ́run bá fi dé kí ọ̀rọ̀ orin kó ti kọ́kọ́ dohun gbàgbé láàrin àwọn sàádé ànẹ́bì tọ́lọ́run náà máa ń kọrin wọ́n sì máa ń gbọ́ o débi pé gbígbọ́ orin kíkọ yóò pa ọkàn wọ́n àyè sì fẹ́ máa sọ kalẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ní wọn mọ́kọ́ wọn mọ́kà yìí ọlọ́run ti sẹ́jẹ́ ó sì mọ̀ pé wọ́n lọ́pọ̀ lọ́sọ́ lè fi dé nǹkan mọ́lẹ̀ ṣùgbọ́n ni wọ́n dé wọn lọ́nà láti má jẹ́ kí wọ́n yí kìíní yìí dé ọlọ́run tètè dé kí wọ́n fi ọ̀rọ̀ orin lẹ̀ kí wọ́n ti pa orin tì láti lò mọ́kà àwọn adélùmọ̀dé náà lọ́nà tó ṣe ọtí léèwọ̀ fún wọn ọlọ́ọ̀hàkọ́ wọ́n tó ń gbọ́rin tó ń kọrin ọwọ́ àlè òní làákàyè yóò ṣe ní làákàyè orí yóò ṣe pé bí orí náà ní làákàyè ẹ lè mọ tó bá ti di pé fa sọ̀rọ̀ tó nítumọ̀ ọ̀rọ̀ bú náà lọ sọ lọ́ọ́ mẹ́rin wá àwọn olórin olórin kẹsọ báyìí olórin kẹsọ báyìí lọ́ọ́ máa sọ ò nílé rí ayá lò kùránì fi sẹ̀rí ọ̀rọ̀ ò nílé rí àdìsí ànábì gbé sọpọlọ àfihàn níkọ̀sídà kẹsọ olórin kẹsọ tàṣíwìkì sọ kíní kẹsọ orin náà ní láyé tiẹ̀ orin tó kẹ̀lé jẹ́ pé kò sílù kò sóbele tó jẹ́ kọ̀ sí ìdàgà àwọn olùmọ̀ ni pé ká má jẹ́ ọ̀pọ̀ jù nínú ìsẹ̀mí ayé wa ká má jẹ́ ọ̀pọ̀ jù alukóran ní ká gbé sọpọlọ àdìsí àníbí àwọn ọ̀sán ká gbé odó sọpọlọ wa wọn bá dé ìsábàmọ̀ náà àwọn orin eléyìí ayé alhamdu èyí tó orin eléyìí láti wà lùjẹ́nà ní tó gbé alàjẹ́nà ní kọ́ lọ́lọ́ ọ̀là òṣòlù ọ̀là òṣòlù lọ ọ̀rọ̀ ọlọ́run kí lọ́lọ́run sọ kí lànà ibi sọ ọ̀sán tó burú bẹ́ẹ̀ tó sì jọrọ̀ dáadáa ọ̀sán tó burú bẹ́ẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam èyí náà gbọ́ nípa pé wọ́n fẹ́ yánn náà ọmọlẹ́yìn mi tí wọ́n máa ṣàwọn kẹyìn lẹ́tọ̀ọ́ àgbèrè aṣọ àríyèrí ọtí àti irinṣẹ́ orin ọ̀làyànzìlánà àkùwàmọ̀ ilà jambin alimobi yẹ̀rọ̀ṣù àléhìn bisáàrí àti láhùn yàtìhìn alifakíyà débi pé àlóyìnbá àṣàlẹ̀ nípa pé olùsí ọ̀padà wà bá wọn fún bùkátà fẹ̀yẹ̀kọ́ lónà èrì jẹ́ ilé ìnà gọ́dà wà lọ́dọ̀ wà lọ́la wà lọ́dọ̀ wà lọ́la ọ̀yọ̀bọ̀ yìí tọ̀ hún lọ ọlọ́run bọ́ wà fi ohun kan wọ̀yẹ́ dàn álàmì wọ̀yẹ́ mùsàkà àkọ̀rí náà kiri dẹ̀tẹ̀ wọlé àti àwọn ọ̀rọ̀ tó wà lábẹ́ rẹ̀ látara kìtà lọ tó jì kan àfáàbà àlẹ́ àṣàárì lọ́gbà àdísí ilé wa tó jẹ́ àmọ̀ pé irun tá a fẹ́ lò ní almuhazif ti ń bẹ nínú ti ń bẹ nínú àdísí yìí àdísí ilé ìkejì àfáà tí ní ìlógún jáde pẹ̀lú sánẹ́dẹ̀ rẹ̀ tó lọ́dọ̀ àfáà mọ̀gánbọ̀n hussein ọlọ́run bíi muhammad sallallahu alaihi wasallam pé yakunu fi ummati qadfun wa khasfun wa masakh yóò máa wà náà ọmọdé yìí ni qadfun ìmọ̀ mọ̀ọ́mọ̀ pàwọ́ mọ́ra wọn ọ̀kọ́sìfọ̀n bákan náà ìtẹ́rì yóò máa bá wọn ọ̀mọ́sìkọ̀n bákan náà wọ́n máa ìparẹ́ yóò ṣẹlẹ̀ sí wọn faqala rajulun minal muslimin àákùn kan wá bẹ́ẹ̀ náà mùsùlùmí pé mọ́tà àdáka ya Rasulullah ìgbàlélé yóò ṣẹlẹ̀ ní sọ́lọ́ qala idha dhahabat al-qainat nígbà àwọn iṣẹ́ orin ọ̀ṣọ́rì ìbátẹ̀lẹ̀ kọ́ mọ́ ọ bákan náà tí wọ́n táwọn ẹ̀bẹ̀ tí mo tí gbà náà nìkan yọ ṣẹlẹ̀ o kí la fẹ́ lò nínú àyà nínú àdéhùn yìí òun náà ní ìṣòro olùkíyàn olùmọ̀hán sí fún ọ̀ṣọ́rì ìkọ́ mọ́ ọ olóyè wa pé àlọ́kó bá tún láà tó àlàkó ilẹ̀ ìṣòro olùmọ̀hán sí wọn ni kàwá tó wà káwá ohun táwọn pè ní ìyà kò ní ṣẹlẹ̀ àyàfi kí àwọn ẹ̀ṣẹ̀ ó tẹ̀lé àtàwọn nǹkan tọ́kẹ̀ kọ́ àtún tó jẹ mẹ́wọ̀ tó jẹ mẹ́wọ̀ tẹ́ ó ṣẹlẹ̀ yìí orin bẹ́ẹ̀ nù wọn o yàtọ̀ sí bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ yìí àwọn ní ẹgbẹ́ ọlọ́tún ẹgbẹ́ olóṣì fáwọn àbòrò ti ń ṣẹlẹ̀ káàkiri bákan náà àfáwọn ní àfẹ́ mọ́ọ́lá ibn Umar nínú àdìsí kẹtí àfa ahmed àti Abu Dawud bá gbé jáde tí wọ́n sọ fún sẹ́ni dọ̀rẹ́ Hassan lẹ́fẹ̀ẹ́ ọmọ ọlá ọmọ wọn máa jọ lọ níjọ́ kan ó ní pé báyìí làwọn ṣe rí ẹnìkan tí ń kọrin ìjọlá tàbí lẹ́nu ọmọ ọ̀dọ̀ àwọn bá gbóhùn ẹnìkan adarí jẹ̀fẹ́ tí ń kọrin ah ọkùnrin tó sọ gèrọ nẹ́ẹ̀fì sọ fún mo sì kéré ńgbà náà fàwọ́dọ̀ ibn Umar ìsìgbà ayé fi òtẹ́yì báyìí ní ibn Umar ṣe kí ọwọ́ rẹ̀ méjèèjì bọ́ méjì rẹ̀ wọ́n sọ pé yá nẹ́ẹ̀fì àtẹ́sìmá rẹ̀ nẹ́ẹ̀fì sóòtì tún gbọ́ ọkùnrin tó láà màá sọ pé rárá tó o tún gbọ́ yìí ni bẹ́ẹ̀ ni abdullahi mọ́mọ́ o tún fèrè sí tí tó jẹ́ pé o fi bí ń pèsè tó ń gbọ́ tí mo ní rárá o fa akọ̀jà bíi sibáàyè mi náà ò ní yìí ọwọ́ àpàdà yọwọ́ rẹ̀ méjèèjì jáde níbi etí rẹ̀ ọwọ́ àpàdà sọ pé kóńtù máa nàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà sì wà pẹ̀lú ànábì ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ o fọ̀sẹ́ni sọ̀wùtà rọ̀ àyìn àyìn tí fàfáàlà mísìlámà fàáltò òun ànábì náà wá ṣe gẹ́gẹ́ bí ibìnà ẹ̀sẹ̀ ṣe yìí ló jẹ́ àmọ̀ pé àṣì abdullahi ibn umar olùkọ́sí ànábì ní gbogbo bí àlámọ̀rí bí ṣe ń gbọ́njọ́ náà ó tọ́ rẹ̀ méjèèjì méjì ṣùgbọ́n àfáà lónìí ògè ni ó ti máa sorí kọ́kọ́ tì ẹlẹ́yà òun ni wọ́n máa ju yóò máa tàdéréke yóò máa ní pé wọn ò ní á máa gbọ́ wọn ò ní á máa kọ́ yóò máa tasẹ̀ ah aburú ṣẹlẹ̀ ayé táwọn ń lò yìí ayé ìbú ni tó yẹ pé táwọn sàbí bá dìde gan wọn fẹẹ lè sọ pé ṣé mùsùlùmí náà sì làwà yìí ṣé mùsùlùmí náà sì làwà yìí wà wò àbúrú wà pọ̀ lónìí gbogbo èyí táwọn sọ yìí ní ìsìn kíkọ gbígbọ lásán ni o kò tí ì débi àwọn wọn kó sí lónìí láwọn ọmọ burúkú àwọn ọmọ òfò àwọn ọmọ táyé wọn ti bàjẹ́ tí wọn wá jẹ káwọn èèyàn máa wò wọn wọn kọ ọjọ́ ọ̀la wọn kó ta ọjọ́ iwájú bí wọ́n ṣe wọ àyà ni wọ́n ru ẹ̀yìn la ilaha illallah ọlọ́mọ sànù wa láti wá rí àáfà abú àwọn àáfà aná àwọn tó máa wá lélẹ́ yìí dá àáfà èṣù eléyìí ibú àáfà dípò kó sọ pé ah kí gbogbo àwọn àáfà sọ pé rárá o eléyìí ọ̀dá o a tún ara àwọn àfófò gbogbo eléyìí làwọn tó máa polongo sí wọn tó lọ dá wọn wà ní amúríwá kọkọ la ilaha illallah ọlọ́run sànù wa o ọlọ́run sànù wa o àbúrò àsìkò táwa wáyé yìí tọ́wá ẹ̀kọ́ orin yìí nìkan ni wọ́n lè fìtínà sáyé ni ó tó ní fìtínà kátó àti pé àìtó mọ iye àwọn fìtínà mi tí ń kọ́ dé wa ń bèsì ọlọ́run ọlọ́run ṣàánú wa o ìyá ogunlẹ̀ láyọ̀ o àdìsí ẹlẹ́ẹ̀kẹrin òun ní ẹni àdìsí afáwa àbí ibn àbí dúníyà tọ́gbà wa pẹ̀lú sálẹ́dì rẹ̀ tó fi dọ́dọ̀ àbí umama alibahili àbí muhammad alibahili sọ muhammad sallallahu alaihi wa sallam sọ pé inna ibilisa lama unzila ila abd lama unzila ila abd nígbà nígbà tó sọ ounzila ilẹ̀ al'aud tí wọ́n sọ kalẹ̀ látòkè sánà qala ya rab onípèrè ọlọ́run ọba mi ò anzaltani ilẹ̀ al'aud sọ mí kalẹ̀ sórílẹ̀ ọjà altani rọjìmà pé ti sọ mí di ẹni ẹni ègún ẹni tá a sọ lóko ègún fẹ́jà lè bẹ ìta dákun jogún ilé kan fún mi tèmi náà máa gbé ọ̀ọ́lù ọlọ́run sọ fún pé alihamdulilayi ilé ilé ìgbọ̀nsẹ̀ ni o ilé ìgbọ̀nsẹ̀ iná ìnílé rẹ̀ ẹ̀rí pé ládàbí àmọ́hámọ́ sọ́lá sáà ó jẹ́ àmọ̀ pé ilé ìgbọ̀nsẹ̀ ilé ìsùn ni ilé ìṣẹ̀tọ́ ni ó ń ta bá fẹ́ wọ bẹ̀ kí ló ní àwí iná ìgbà wa kẹsẹ́ alẹ́ gbà wá ọ̀nà àti bísímìlá ohun tí ó di gàgà ìhò wa àti gàgà àti ojú ṣẹ̀tọ́ ní ojú àwọn ẹni èṣù àtọmọ ànábì ádámà òun náà ni pé kí ọlọ́ sọ pé bísímìlá iná ìgbà wa míì tí a ní sí gbà wá onípa níbi àmọ́ sàlámù tó wá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ yóò sọ pé Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith ó jẹ́ káwọn olùmọ̀ bá tó méjèèjì papọ̀ pé ká máa wípé méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà bismillah Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith torí àmọ̀pélé ẹ̀gbìn ilé ìgbọ̀nsẹ̀ ilé ṣàìtàn ni nígbà tí ń sọ fọlọ́wọ́n bá pé ṣe ilé kan fẹ́mi ọlọ́wọ́n bá sọ pé alẹ́ àmà ilé ìgbọ̀nsẹ̀ ni o ilé ìgbọ̀nsẹ̀ ni wọn tàbájáde ní ìtàn kí la máa ń wí báwa ni gòfòrò àdìsí àwa iṣà nù gòfòrò ẹ̀ka ohun tá a wí lóo gbogbo lóhun mi tọ́wá fi yàtọ̀ sí yẹn kọ̀ lálàáfíà lọ́dọ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam bákan náà agbésí òsì wọlé àgbétọ̀ tún jáde kálíbà mọ̀ pé ilé òsì ni ilé tó bá jẹ́lé dáadáa ilé wa tá ń gbé ọ̀tún láà máa ń gbé wọlé òsì láà gbé jáde mọ́sálásí ọ̀tún láà máa ń gbé wọlé òsì láà gbé jáde ṣùgbọ́n ilé ẹ̀gbin òsì láà gbé wọlé ọ̀tún láà gbé jáde ṣàtọ́ sọ pé fájà lé mọ́jìlísà ṣàyè ìjókòó fèmí náà sọ bẹ́ẹ̀ fọlọ́hún kọ́ọ̀l aswaq ọjà àwọn ọjà làyè ìjókòó rẹ̀ ànábi sọ pé ká máa kọ́ máa dọ́jà o ká sì má máa kẹ́yìn wọ́ bẹ́ẹ̀ ká máa kọ́ máa kẹ́yìn kó ń bẹ́ẹ̀ ká má máa kọ́kọ́ dọ́jà ká má máa kẹ́yìn kó ń bẹ́ẹ̀ kí lọ́fà ilé ṣàìtàn ni lọ́fà ẹ̀yin ìyẹn mi tẹ́ ń tajà lọ́jà ọlọ́run jẹ́ ta o ẹ̀ máa kíra yín pé a kọ ẹ̀mọ̀ kóra ń gbé àpò ọ̀rọ̀ owó àpò ọ̀rọ̀ ọjà ọlọ́run ọjà tà àìsàn ọlọ́run ọjà jẹ́ ọwá èso kan ọlọ́run kẹ lọ́dọ̀ yorùbá ni ajé ẹ sọ̀rọ̀ fún gbólóhùn yìí ẹ máa kíra yín pé ọlọ́run ọjà owó ọwá o ọlọ́run ọjà tà o ilé ìdìbò tá a máa ń ilé èso ni o ànábì Muhammad sallallahu alaihi wasallam wa nípa pé ká máa sọ yìí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa hayyun la yamut biyadihi وهو حي لا يموت يهدي الخير وهو على كل شيء قدير وسأل من دعوته عقب لا دوام مليون لا إله إلا الله وحده لا شريك له له الملك والحمد يحيي ويميت بيده الخير وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير tàbí ti wí àgbàládà one million wọ́n pa ẹ̀sẹ̀ one million wọ̀nyẹ́ fún wa wọ́n sì tún ṣe àgbéga one million nígbèga fún wa ẹwọ orí tó wà ń bẹ fún wa tàbá fẹ́ wọ jàdá sọ gbólóhùn yìí ọlọ́run já wà ní ọmọ ẹ̀sọ́ o bákan náà ọlọ́run tuntun pé wọ́n mọ̀já ní ọ̀tọ̀ court àti ẹ̀bá ọ̀nà ẹ̀bá ọ̀nà nínú àwọn ààyè rẹ ni ẹ̀rí bá nàbí sọ fún wa ẹ̀bá ọ̀nà rèé nígbà tá nàbí sọ pé ẹ ó sọ fún àwọn sàbí bí àdìsí kan pé ẹ má máa jókòó sẹ́bà ọ̀nà mọ́ àwọn sàbí sọ pé ah, àwọn ò lè ṣe é à ah, àdébí pé tẹ́bà ìgbà lè ṣe ẹ máa ya pé wọ́ọ̀rẹ́ o kí ni wọ́ọ̀rẹ́ ń ṣe ọlọ́run ó ní pé ọdún lè bá sọ̀rọ̀ ẹ máa rẹ ju yín lẹ̀ ẹ sì máa já ẹ sì máa dáhùn ẹ̀nà bá sálámà sí yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká lè bá a mọ̀ pé ẹbí tí ṣẹ̀tọ́ máa ń jókòó sí ṣẹ̀tọ́ tó tẹ̀síwájú ní pé fájà lè tọ́ ara máa sóúnjẹ fún mi ọ̀rẹ́ ọlọ́run kọ́ọ̀lù kó lò mọ́ lámì yóò dùkà ọ̀sùn lọ́ọ̀hí alẹ́ yìí ó ní pé oúnjẹ rẹ ní gbogbo wọn ọba ti dákọ̀ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ ló jẹ ẹgbẹ́ àrẹ́bí àmọ́ sọ́hálà sọ́lẹ́m ń tàbá fẹ́ jẹun kásìkí ni ó kásìkí bísímìlá yàgùlà sẹ́mìlá èrè ọmọ yìí dákọ̀ ọlọ́run ọba níbi oúnjẹ rẹ̀ ọ̀kọ́l ìyẹ̀mí ìnẹ̀kì máa jẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ọ̀kọ́l mímọ́ ìyẹ̀lẹ̀kì máa sì máa jẹ níbi oúnjẹ tó bá kẹ́kù sí ọ. eléyìí lẹ́kọ̀ọ́ tari látọ̀dọ̀ àdébíyà muhammad sallallahu alayhi wa sallam wọ́n tọ́ bá yìí dákọ̀ bísímilá èso oúnjẹ èso bọ̀ lọ́wọ́ sí oúnjẹ èso nù oúnjẹ èso yá láti jẹ àgbẹ̀dọ̀ sọ̀ra paul ṣàtọ́ni sọ fọ́jà lè ṣàrọ́ọ̀bà fún mi nínú tí ó máa mú ọ́lá àṣẹ nínú ẹgbà wa mi alẹ́kọ́mọ̀ ọtí ni ọtí lọ́ọ́ máa mú o ọtí ni mo mọ̀ rẹ ọ́lá fọ́jà lè kìtà àbá ọyá fún rẹ ọlọ́run fún mi ní ohun tí màá kọ kémi náà ní tí ń kọ kọ́ làlẹ́ wáṣù pé òun náà lè fífin ara kíkọlà sí ẹ̀kẹ́ àbájá pélé gọ̀m̀bọ́n àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọlà àwà lórí àwà dọ́rùn gbogbo àwọn ìlà yìí nínú àwọn kìtàbà ṣàìtọ́ọ̀nì asòfin ní ká jìnà sí láàánú lọ́wọ́ lè wá ṣímá pẹ̀lú mọ́tà òṣìmá ọlọ́run ọba ti gégùn fẹ́ni tó bá kọlà irú ìlà yẹn àti tí wọ́n bá kọ́ fún kí àṣìlà lásán bẹ́ẹ̀ náà ni àbímọ àwa gbé kìnìún sí níkùn àbí ọmọ yìí ní ọ̀dì báyìí báyìí àfikún àfin ní kúkú gbọ́n tí wọ́n fínra gbogbo fínra fínra àlùwọ́ súnmọ́lá pé bẹ́ẹ̀ gbogbo fífínra yìí àgbọ́dọ̀ jìnà sí lòmíì lọ́kẹ̀dẹ̀ fi ń dín nìkọ́ yọ sọ pé òun ìyàwó kìnnì kan lòmíì ó fi fúláwà sí ó fi ya fúláwà ẹlòmíì ó kọ sápá ẹlòmíì ó kọ sẹ́sẹ̀ ẹlòmíì ó kọ síkùn ẹlòmíì ó kọ sẹ́yìn nínú àwọn tíra ṣàìtàn lélẹ́yìí ìbúni ọ̀hún lànà bí ti ṣẹ̀ sí i pé ibi dandan ọlọ́run ọba kọ́ máa bẹ́ni tí ó kọ́ àtẹni tó bá kọ́ ọlọ́run làwa pẹ̀lú ẹ̀ ṣàtàn tó tẹ̀jọ́ pé fàjà àlè àdéhìsà jẹ́mi ní ọlọ́rọ̀ tẹ́mi ní ọ̀sọ̀ ọlọ́run mọ̀ pé àlè kẹ́mi bá yọ̀rọ̀ ni o yọ̀rọ̀ lọ́rọ̀ tiẹ̀ o ọ̀tọ̀ máa ń parọ́ ya jìnà sírọ́ kí ojú dòdò lọ́ọ́ máa sọ tó bá ti ń parọ́ ọ̀nà pé ọ̀rọ̀ ṣàìtàn lọ sọ yẹn o ṣàtàn sọ pé fàjà àlè rọ́ṣùlà fún mi náà láwọn òjíṣẹ́ bí ọlọ́run bá ṣe lójúṣẹ́ lógún òjíṣẹ́ fún mi náà kọ́ọ́lá àlẹ́kàánà àwọn ayé nǹkan wo ni adúlùgbà àwọn àlùfáà ṣùgbọ́n àníwò ni gíláàsì ní wò ni àtẹ́wọ́lá bálà ni èèpẹ̀ ní wò ni ara ọpọ́n ọfá ni gbogbo ohun tó yọ máa wò kọ̀bá àjòjìrì ní wò kọ̀bá àtẹ́kùnrà ní síwájú tàbí dàlélù tàbí tírakìtírakì lọ́tẹ́ síwájú gbogbo wọn pátá òun là ń pè dàlẹ́ tààrà àlítànẹ̀tò gbogbo wọn yìí àwọn òjíṣẹ́ ṣàìtọ́ ni òjíṣẹ́ ṣàìtọ́ wọn jẹ́ lọ́nlàwá ọlọ́lọ́gbọ̀n ya àwọn afá tó wà lágbègbè yìí àwọn náà mọ̀ pé ọ̀dà wọ́n láì wọ́n mọ̀ pé ọ̀dà wọ́n sì máa kọ́ fún ìgbẹ́ kòǹgòsú ọlọ́mọdé ni ọgọ́ ọgbọ́n kẹni tí ọgbọ́n ó lè rí nǹkan jẹ tá a bá délé wọn tó ń bẹ ìgbọ́kọ̀ àlà ń bọ̀ àwọn palẹ̀ mọ́ ńlẹ̀ ni ẹ́ <laughs> wọn gbọ́dọ̀ bá wọn ti palẹ̀ mọ́ dasọ̀bọ̀ tí n tí ìra àfa àfihàn ń ṣe eré tó fi ilẹ̀ rí ti mọ̀ wá wọ́ challenge ògbé à ẹ láwùjọ ẹsẹ̀ lágbèé síta pé eléyìí ṣe mùsùlùmí mọ́ o òun náà mọ̀ wàlá wọn mọ̀ àwọn àfa náà mọ̀ ṣùgbọ́n wọn ò to be, gbogbo ògbà tá a bá wá wọn wọlé tá a gbọ́ kí wọ́n máa ń lò tá a bẹ́ẹ̀ sọ bá wá o yọ palẹ̀ mọ́ ẹgbẹ́ eh? <laughs> ẹ́ wọn gbọ́dọ̀ rí tówó ti mọ̀ pé tá a bẹ́ẹ̀ ti rí á kéde òun síta ní pé lágbájá kẹfẹ́rí ni o àṣàdédé pé ń kẹfẹ́rí o torí pé ló báyìí báyìí báyìí àìsàn dédé pé bẹ́ẹ̀ o a ti ṣe wáàsí fún un ó ti jà níyẹ̀ fún abóyún ẹ̀ lòun máa lò lọ àṣewáàsí kọ́kọ́ àṣewáàsí gbangba àrọ̀ a ní pé kókó fọ ọkọ bá a jẹ́ kó dáanú gbà tó lóun ọgbà àfi kéde rẹ̀ sáyé o ó ti mọ̀ gbogbo àwọn ìgbésẹ̀ yẹn lọ ṣùgbọ́n àkọ́kọ́ yọ àkọ́kọ́ lọ ni pé àwọn èèyàn kọ̀ọ̀kọ́ mọ̀ pé òun ṣe nǹkan yẹn náà látọ̀dọ̀ wa ó sì mọ̀ pé ọ̀tá bá sọ fáwọn èèyàn àyẹ̀pá wọn àwọn èèyàn òdodo lárí látara bẹ́ẹ̀ wọ́n palẹ̀ wọn rẹ̀ nínú àfà kò lè má rí bẹ́ẹ̀ àánú ọlọ́run ọba ni wà tó pẹ́ fọlọ́run tọ́lọ́run bá ní tó fi mú ẹ̀mí ọ̀yàn sí wọ́n máa sáwọ́ àhà ọlọ́run bá lóhun dá ẹ̀mí dọ́gbandọ́gba fàálẹ̀ àmọ̀ hà àfi mú ẹ̀mí fojú ọ̀rọ̀ hà tẹ́mi bá ń sepò kí ìyá ọmọ o pọ́tẹ́kù àhà tí bá sì ń pa ọlọ́run bá yọ ọmọ o gbogbo ẹ̀mí ni o pé ẹ mọ́ ẹ̀mí ìwọ́ tó yẹ pé wọ̀ gan bí ìṣe ń sọ ọ́ ṣe wá sí ìtinú bí ọ pé irú orin ìwò wa ká má gborin kẹ̀ bó láti sáyé ẹ̀mí rẹ̀ lọ́lọ́run ò tí sànù tọ́fà fẹ́ sí tán tọ́fẹ́ sànù ẹ̀mí rẹ̀ àwa ń gbáyé àgbóhùn àìgbọ̀ èèyàn bá fi wá gbọ́n títì mi ọkàn ìwé sí síbẹ̀ mi kódà máa ń ní wàhálà alhamdulillah mọ́ lórí o tòwó rí ni o ìnáwó ọlọ́run bá ṣe é fún àtúgbò fọlọ́run tó ó ṣe orí ẹ̀ fún wa ọlọ́run dákun má jẹ́ orin ó wù wá gbọ́dá láì táì kó lórílẹ̀ yẹ̀pẹ̀ ṣàìtàn tó sọ pé fàjà lè mọ̀ sọ ìdá ọ̀yà ṣe fún mi ilé àwọn ọmọ sọ yéèdì tí máa lo àwọn ète tí máa lò fáwọn èèyàn kọ́ọ̀lá nìsa ó ní àwọn obìnrin o àwọn obìnrin náà lè tẹ tọ́ máa lò fáwọn èèyàn o obìnrin náà lè tẹ tó lò sọ eléyìí ni ohun tíṣà ìtọ́n tó sọ láàrin ọlọ́run ọba àti ṣàìtọ́n fúnra rẹ̀ àti ṣàìtọ́n fúnra rẹ̀ nínú ẹgbàá wa mi ó ní pé fájà lè ṣàrọ̀ ọba ṣe oúnjẹ fún mi ó ní pé kó lu mùsùkẹ́rẹ̀ ni gbogbo ohun tí bá máa mú ìyàwó rà ẹni ẹ̀ lè mọ̀mọ́ rẹ̀ fájà àlèmọ̀ àdínà kí ni àwọn ohun tí mi náà máa olùpẹ̀rù olùbámilẹ̀ pèpè kọ́lá alimizma ìtàfẹ́ lómi ẹ̀nìyẹn alimizma òun ní ẹni àwọn tí wọ́n máa bá pèpè òun ní jìtá piano fèrè aago kò sí bí bá ti máa ń lò ó ìgbẹ́ tí wọ́n bá kó jáde lálẹ́ orí ìgbà wọn máa bú lọ ìwọ tó bá kọjá bẹ wọ àwọn tí ń bẹ ń bẹ tí wọn bá nǹkan ṣe ń gòdò tàbí kí wọn dínú sórí wọn máa wá mú gbó wọn máa mú sìgá wọn ò ní bẹ ní ríńbẹ rárá wọn ò ní bẹ ní ríńbẹ ìwọ náà wọn mọlẹ nàbí ìtàn ṣe káàkiri tí ìgbà wọn gbogbo àwọn nǹkan yìí náà wọn máa ń lò orí ìgbà wọn máa bú ni ó kẹyìn àgbo lọ ṣàìtàn lórí pé fájà lè máa dínà sólù pèpè fíìmù òun náà ní àwọn jìtá omele bẹ̀m̀bẹ́ jìtá eh, sakara aago gbogbo wọn yìí olùfàjà lè kùránà ṣe kùránì fún mi ò kọ́lá aṣẹ́ẹ̀r orin ni kùránì jẹ orin ni o orin náà ni àlùkùránì rẹ ọlọ́dàkùn làwa ń bẹ́ o làwa kò ń bẹ́ o nígbà tí adéṣe tí wọ́n kà á tán nínú tọ̀bàrá ní àfáwà ah, àfáwà Tabarani sọ pé àdísì gẹ́gẹ́ fúnra rẹ̀ dọ̀yìn fún ni o fi Ali ibn Yazid al-Alhani ọwọ́ dọ̀yìn pé dọ̀yìn fún ni ìfàfà mi kọ ìmọ̀ al-Jawziyya wọ́n wá sọ nípa rẹ̀ pé wọ́n ṣàwáìdò àádá ṣùgbọ́n àwọn àdísì tó jẹ́rìí eléyìí tó jẹ́rìí eléyìí kẹsì rọ̀ ọ̀pọ̀ gan o kọ́ fakullu jumlatin minhu laha ṣàwáìdò min as jùmọ̀lá kọ̀ọ̀kan ló ní ẹ̀rí tiẹ̀ nínú tírà ọlọ́run àti súnà nígbà mọ̀sálà sọlọ́m orí pípé ti ṣe mu wá nítòótọ́ mò ń mú àwọn ẹ̀rí wá mò ń mú àwọn ẹ̀rí wá ní tírà ọlọ́run àti súnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam irú tí ó yá sí fún mi òjíṣẹ́ tẹ́ pé ọlọ́run bá sọ fún pé àyíká náà àwọn náà sì ni àwọn yẹnkẹ́wò yẹnkẹ́wò wọn ní ìsagbọ̀n tá a lè sí ká níbi sọ lórí rẹ̀ nípa àwọn yẹnkẹ́wò ṣẹ̀wọ̀n bí eléyìí bákan náà kí ni wọ́n ní ọ̀rọ̀ àwọn olùmọ̀ àwọn tó jẹ́ àwọn tó ti lọ nínú àwọn olùmọ̀ wa pàápàá jùlọ àwọn àyímọ̀tòlá àbá ọ̀rọ̀ wọn àkọwálẹ̀ àyímọ̀tò fi tààrí mìíràn náà gbogbo àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin gbogbo wọn ni wọ́n sọ pé èèwọ̀ lórí gbígbọ́ ìbọn kò wá lẹ́sẹẹsẹ Abu Hanifa ọ̀sán mọ̀gbọ́n ní ẹ̀yìn máa máa alákọ̀ọ́kọ́ náà máa mẹ́rẹ̀ẹ̀rin wọ́n bí ní eighty ìjìrá okùn ní one fifty seventy years ni bàbá lò wọ́n bi bàbá lórí ọ̀rọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ orin kọ́dọ̀rọ̀ lahnaf fi kutubihim anis sama' al-ghina fiskun lọ́dọ̀ àwọn hanaf ó ti pọ̀ nínú tírà wọn tó ìpín àmà sọ pé gbígbórin o ìwà àpò kí ni wọ́n taladdu bihi kufur èèyàn wá sọ di nǹkan ìgbádùn tí ń dùn mọ́ yẹn lọ́kàn tí ń dùn mọ́ yẹn lẹ́mìí ìwà ìgbàgbọ́ ni o wọ́n bí afáwa Imam wàhùwà akọwà tàlàmídà bí hanifa òun sì ní àgbà nínú àwọn ọmọ kíwà bá ní fáwọn làgbà wọn ó sì jẹ́ kọ́ọ̀dù kudot lásìkò ìlẹ́dọ́ lásìkò haruna rashid wọ́n bí ó ní pé ìdásẹ̀ ní ìtòlùgìnáàmì bẹ́ẹ̀tín ìdásẹ̀ ní ìtòlùgìnáàmì bẹ́ẹ̀tín bá gbọ́ gìnà ìdásẹ̀ ní ìtòlùgìnáàmì bẹ́ẹ̀tín tí ń bá gbọ́ orin kan nílé kan tí wọ́n ń kọrin fàyín ni adẹ̀kẹ̀lẹ̀ àléhìn ìgbẹ́rìsì ní wọlé wọn ní láì nígbà yọ̀ǹda tí n bá gbọ́ pé wọ́n ń kọrin nínú ilé kan àbó Yusuf ní sọ̀rọ̀ yẹn ọmọ kí wàá bá ní fa ń wọlé wọ bẹ̀tì nígbà yọ̀ǹda lẹ́yìn tẹ̀gìrì lè mọ́ ń kárù wàjì torí pé yíyí ìbàjẹ́ yíyí epo ọ̀rẹ́ yẹn ni o wàhádà mọ́ ń kárù pé orin tí ì sì ń gbọ́ yẹn ìwà àbàjẹ́ ni ìwà àbàjẹ́ ni tó jọjọ pé èyí ní sẹ̀sẹ̀ gbà yọ̀ǹda rárá ọ̀wá wọ̀dà fi kìtàbí tàríhàníyà tàtàkàràníyà pé wọ́n wà kutubul ahnaf ó wà nù tíra kẹta ń pè ní tíra at-Tataraqaniyya nínú àwọn tíra ahnaf ní oníkó anàlẹ́gìnà muharramun fi jami'il awtan ẹ̀rí orin orin gbígbọ́ tàbí kíkọ èèwọ̀ ni o téèyàn bá ti kọ́ kò sí ní ọgbọ̀ èèwọ̀ ni ní gbogbo àwọn orílẹ̀-èdè pátá fásálàm ìmáàmù kejì òun náà ni àfáwà alimọ́mù Malik wọ́n bí àwọn ní ninety three wọ́n sì kú ní one seventy nine o lè rí inú tíra mi dé pé sọ pé wọ́n ninety four o lè rí wọn inú tíra mi dé pé ninety five àtúntò ló ń bẹ nípa àgbà wọn bí wọn ṣùgbọ́n àwọn olùmọ̀ mi máa mú ninety three àwọn olùmọ̀ mi máa mú ninety four látàrí pé Imam Malik wọ́n ní wọ́n pẹ́ nínú ìyá wọn ọdún mẹ́ta wọ́n ní wọ́n lò ju gbogbo ẹ̀ lọ wọ́n sàkó ní one seventy nine so ìlà Imam Malik wọ́n bí Imam Malik pé Imam wọ́n bí wọ́n nípa àlègìnà nípa oyin وما ترخص فيه من أهل المدينة àti ihun tí àwọn olùmọ̀dínà bí wọ́n ṣe ṣe ń fúfú yẹ fún wọn sí fàkọ́ ọ̀sọ̀rọ̀ ìpé ìnàmọ̀ yẹ̀ fún alóòlù fún sáàkù ìdàdà tó ní àwọn ọ̀pọ̀ kí èèyàn ni wọ́n máa ń kọrin lọ́dọ̀ wa ó sọ̀ǹgbọ̀ àwọn náà rí bẹ́ẹ̀ lónìí ẹ lè rólórin kan kó wájú olùpayọ̀ ọlọ́run níbo ni ó ti jẹ olórin ìmọ̀ mùtí olórin wọn máa ń ṣàgbèrè àbẹ́yìn kan tí ò ní ní méjèèjì tàbí kanu méjèèjì ó jìnnà bóyá kí n fẹ́ sọ pé òsì tí ọba ẹni méjèèjì ọyà níkà tí ọba máa ṣàgbèrè yóò máa mutí tàbí kó máa mu gbó tàbí máa sìgá àwọn ọmọ ọyọ tí máa mú tí ọba máa méjèèjì tí máa àti máa ọtí yóò máa ṣe kẹ nínú méjèèjì ara ohun tó wí pèpè fún ni iná lọ́fà á. arákùnrin kan ó bi Imam Malik níjọ́ kan onípa àwa ìta ìdàkálẹ̀ yawm al-qiyama ìgbẹ́ Imam Malik òbí tó wá jẹ́ wẹ̀rẹ̀ kìyàmá ayakunu máa al-batil aw máa al-haqq ìjẹ́ ọtí àìjẹ́ orí kíkọ ìjẹ́ sínú ìbàjẹ́ ni ó wà ní àbínú òdodo faqala rajul bọ́n mọ́rí kí bí arákùnrin arákùnrin wá sọ pé yẹ kúrú ya ori bá àtẹ ra orin pẹ̀lú ìbàjẹ́ náà wà fàkọ́lẹ̀ máa mọ́rí mọ́n mọ́rí kí wá sọ pé wọ́n lè bá àtẹ lọ àyìnà ìbàjẹ́ wá nì níbo lò wọ́n wà àfìlìjẹ́ ná àǹfìnà ṣé ìbàjẹ́ àbẹ̀ntí ṣé ìbàjẹ́ ṣé náà jẹ́nà náà wà náà bí náà kọ́ọ̀lá rọ́jòl arákùnrin sọ pé fìnnà inú náà wà fàkọ́lẹ̀ lè máa mọ́rí sọ pé ìdíhà máa lọ fàkọ̀dà tẹ́yìtà nefsak wọ́n gẹ́gẹ́ ló ti fatuwa fúnra rẹ̀ o ó ti ṣe fatuwa fúnra rẹ̀ o eléyìí wọ́n gba ọ̀rọ̀ yìí náà wá sódà fún abdullahi bin abbas tí wọ́n lẹ́nìkan bí àwọn náà nípa ìwé eléyìí wọ́n ní pé àwọn ò lè pé ní halal àwọn ò lè pé ní haram ṣùgbọ́n àwọn fẹ́ béèrè wípé ṣé orin kíkọ sínú òdodo ló wà àbínú bàjẹ́ arákùnrin sọ pé nú bàjẹ́ ìbàjẹ́ wá nìyí sínú náà ni ó gbé yẹn lọ́nà àbí àlùjànnà arákùnrin nínú náà à ah, máa lọ ó ti ṣe ìdájọ́ lórí ara rẹ̀ eléyìí ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ṣe orin èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Imam Malik ọ̀rọ̀ orin ìbàjẹ́ ni ò fẹjá jìnà sí èyí ìtìmọ̀ gbogbo àwọn olórin pátá ọ̀pọ̀lọpọ̀ wọn lè rí wọn kí wọ́n ni torí pé ọ̀rọ̀ èṣù ọ̀rọ̀ ṣaitan náà lórin ọ̀rọ̀ ọlọ́run ọba òun ni àlùkùránì méjèèjì sì níyì wọn ò lè pàdé papọ̀ inú làákàyè kan ṣoṣo ó jìnnà kí wọ́n pàdé papọ̀ máa malik sọ pé ìdáwà fọ́kútà aláàbẹ̀ ìtẹni gọ̀rí ìmọ̀lák mọ̀dínú làkì tó bá ṣe kò ń gẹ́ ilé kan tó yẹ kí wọ́n jọ ń gbèsè tẹ̀ǹdúrù hù lè tá àkọdù mí ní hùdá ọwọ́ àwọ̀ ọ̀fẹ́ gba gbèsè rẹ ọ̀sẹ̀ ní ìtagínà ọwọ́ àrí tó ń kọrin bẹ́ẹ̀ فلا yẹsí لك àǹtẹkẹ kọsẹtọ fọkọ ọdọmọ يعني هذا ha لا mọ لك láàyè jùsù lákà àǹtẹsìmà torí pé nǹkan bàjẹ́ lélẹ́yìí kò sì ṣètò fún ọkọ̀ ọgbà kí ni mam ṣáfì náà sọ mam ṣáfì wọ́n bí àwọn ní one fifty ìjẹra wọ́n kú ní two oh four ẹ̀yìn ẹ̀yẹn ni imam ṣáfì fifty four years pé náà wọ́n lò láyé rí ayé pẹ́ púpọ̀ àwọn ni mam kẹta wọn a máa sọ pé máa tẹ̀lé ìmọ̀ wílì dẹni ìmọ̀ ìmáàmù kan kú wọ́n bí ìmáàmù kan torí pé ọdún tí ìmáàmù àbọ̀ ànífà kú ọdún yẹn wọ́n bí ìmáàmù ṣáfì yìí ìmáàmù ṣáfì wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n jáde ní ìlú Baghdad lọ sí ilẹ̀ Misra wọ́n wá sọ wáyé pé ọ̀rọ̀ ìsúnmi Baghdad wọ́n jáde nínú Baghdad ọ̀kọ̀dáfù àn wàrọ̀ àhàdásòhù zanadiqa mo wá fi sí mo fi kẹ̀kẹ́ lẹ̀ lẹ́yìn mi tó ṣe pé àwọn zọ̀nà ẹ̀dẹ́ kọ̀ àwọn òkè èèyàn ní ibú èèyàn iná ni wọ́n dàárẹ̀ ìsàmúnà àtàgbéyàr wọn kò kánà ní tàgbéyàr ìsọdùnẹ́sà bíhi anìlẹ̀ kọ̀ọ̀án wọ́n fẹ́ máa fi sin àwọn èèyàn lọ́nà kó níbi kọ̀ọ̀án ọlọ́run àwọn àfáà ni pé àtàgbéyàr yìí àálàtú yóò zàfò bí ha tàṣẹ́bù làwọn pé irin iṣẹ́ kan ni èyí tó jẹ́ irinṣẹ́ kan náà àwọn irinṣẹ́ òun ìkẹ́kọ̀ọ́ kọlọ̀ǹkọlà pẹ̀lú ẹ̀. ó sọ náà ọ̀kẹ́ mọ́mù ṣáfi ó ní pé ìdájá máa rọ́jò lò náà ìṣàmá àjàrí ẹ̀tẹ̀hú tá a bá rọ ẹnìkan tó kó àwọn èèyàn jọ pé kí ó lè jẹ́ kí àwọn ọmọ kí ọmọ ọ̀dọ̀ òun lóbìnrin tí wọ́n máa gbóhun tí ń kọ fọwọ́ ṣẹ̀ṣẹ̀ wọ́n ní òmùgọ́lọ́kùnrin yẹn o gbẹ́rí ẹ̀jẹ̀ wọ́n wà bí dáàlẹ́ka dayos wọ́n tún wá ní pé irú ẹni bẹ́ẹ̀ dayos ò ní o kí ló ń pè ní dayos ẹni tó ṣe pé kò bìkítà báyìí yóò kí wọ́n ṣe ṣe fún ọmọ fún arábìnrin ọ̀hún nítorí wọ́n ṣe ṣe. wàá sálàmù.